ọpẹ́ ìyìn láti kọ́ fún ọlọ́run rẹ̀ ọlọ́run ẹ̀ṣọ́ ọlọ́run ìdìbàjẹ́ àìlèjọba tó yẹ kó padà ọlọ́run abraham ọlọ́run isaac ọlọ́run jacob ọlọ́run àwọn wòlíì ọlọ́run olúwa ṣe olúwa fẹmi ọkùnrin ká ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ̀kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́lẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́bọ̀ tí í ṣe ọgbọ̀njọ́ oṣù kọkànlá ọdún 2023 àkórí ọ̀rọ̀ ìrìnàjò àti òwúrọ̀ yìí náà ni ṣíṣẹ́gun àwọn ogun akéni kúrò apá kìíní ṣíṣẹ́gun àwọn ogun agéni kúrò apá kìíní bíbélì tí a fi ń dá wa lẹ́kọ̀ọ́ ló wà nínú joshua orí ìkíyèsán ẹsẹ̀ kìíní sí ìkẹta ó ní ọgbọ̀n Joshua orí kẹsàn-án ẹsẹ̀ kìíní sí kẹtàdínlọ́gbọ̀n kí ọlọ́run kó túmọ̀ rẹ̀ sí ọkàn yà wá ní orúkọ Jésù bí a ṣe ń kà á. Olùfẹ́ kí ni òye tí o ní nípa ìgékúrò? Ìgékúrò gẹ́gẹ́ bí a ti mọ̀ ọ́ sí nípa ti ara ọ̀ náà ni láti nígbà tí a bá gé ọwọ́ tàbí ẹsẹ̀ ẹnìkan kúrò. Èyí sábà máa ń ṣẹlẹ̀ ní ìgbà tí irú ẹ̀yà ara bẹ́ẹ̀ bá dégbò tí kòkòrò ti wọnú egbò náà tí àwa ní láti gé ẹsẹ̀ tàbí apá tó dégbò náà kúrò kí kòkòrò àrùn náà má bàa kó bá ẹ̀yà ara èyí tí ó kù. ẹni tí a bá gé ọwọ́ tàbí ẹsẹ̀ rẹ̀ kúrò yóò sọ fún ọ wípé ọ̀kan nínú àwọn ìbànújẹ́ tí ìgékúrò ń mú wá òun náà ni ìrònú ẹni náà nípa gbogbo nǹkan tí ẹni náà ìbá ti máa lè ṣe ṣùgbọ́n tí kò ní lè ṣe mọ́ nítorí ẹ̀yà ara tí kò ní mọ́ náà bí a bá rí ọmọdé tí a bá gé ẹsẹ̀ rẹ̀ kúrò á rí i pé irú ọmọ náà kò ní lè máa sáré kiri ní ibi ìṣeré gẹ́gẹ́ bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù ti ń ṣe. Ẹni tí a bá gé ọwọ́ rẹ̀ kò ní lè pàtẹ́wọ́ bí ọlọ́wọ́ méjì ti lè ṣe. Wàyí olùfẹ́ tí a ti fi ìdí ohun tí igi kúrò nípa ti ara jẹ́ ta ti fi múlẹ̀ tí a sì ti sọ kíni àtúbọ̀tán gígé apá tàbí ẹsẹ̀ ẹni kúrò. Mo fẹ́ kí a tẹ́tí sílẹ̀ dáadáa gbọ́ ohun tí mo fẹ́ sọ báyìí. Kíni òun náà ni pé bí ìgékúrò nípa ti ara bá jẹ́ ohun tí ó burú, mọ́ olùfẹ́ wípé ìgékúrò nípa ti ẹ̀mí ó tilẹ̀ burú jáì. Ó wá rí olùfẹ́, ìgékúrò nípa ti ẹ̀mí a máa díwọ̀n ipa ènìyàn láti lè ṣe àwọn ohun kan tí yóò sì mú kí ẹni náà di òkú ayé. Nínú ìwé Joshua orí kẹsàn kọkànléní ogún, a rí níbẹ̀ tí a gégùn fún àwọn olùgbé Gibeoni àwọn tí wọ́n fi ẹ̀tàn mọ́ àwọn ọmọ Ísírẹ́lì bá wọn dá májẹ̀mú wípé àwọn wọ̀nyí yóò di aṣẹ́gi àti apọnmi fún gbogbo ìjọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àwọn olórí wọn ti sọ fún wọn. nínú ẹsẹ̀ bíbélì tí a kà yìí a rí wípé a gbé ìgbé ayé àwọn olùgbé Gíbíónì kúrò gidigidi tí kò sí ìrètí àti lè jámọ́ nǹkan kan mọ́ fún wọn bí kò ṣe kí wọ́n kàn máa jẹ́ aṣẹ́gi àti apọnmi èyí tí a sì fi wọ́n gégùn láti máa jẹ. Iṣẹ́ tí àwọn èèyàn ní àkókò yìí tí wọ́n kà sí iṣẹ́ tí ó ní ẹ̀gbin jùlọ ní agbègbè wọn ní ìgbà náà. Gbàdúrà wípé Ọlọ́run alágbára jùlọ yóò dáàbò bo ìwọ àti èmi lọ́wọ́ àwọn agbára gínikúkúrò yìí ní orúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́, mo kọ̀ láti di ẹni tí ìgékúrò nípa ti ẹ̀mí yóò ṣẹlẹ̀ sí ní orúkọ Jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì bàbá mi àti ọlọ́run mi ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́ láti lè takété sí ohunkóhun tí ó lè fa àkóràn nípa ti ẹ̀mí bá ayé mi ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta kò sí ète ọ̀tá láti díwọ̀n ayé mi èyí tí yóò lè dúró ní orúkọ jésù eléyìí ni ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí jẹ́ mo sọ tẹ́lẹ̀ mo sì gbàdúrà pé olúwa yóò fagilé gbogbo ète àti èròǹgbà ọ̀tá láti déwọ̀n rẹ nípa ti ẹ̀mí ní orúkọ ńlá Jésù Kristu Olúwa wa àmín. Èmi ni ọ̀rẹ́ yín nínú Olúwa olùṣọ́ àgùntàn Ṣèyí Ogun ọ̀run yín ká bí ọ̀rọ̀ ìyànjú ìbá ṣe ọ́ láǹfààní tó sì jẹ́ alábùkún fún nípa rẹ̀ tí o fẹ́ láti darapọ̀ mọ́ abọ́ ajọ́sìn ilé ìjọsìn wa kí o lè máa dàgbà sí nínú ìmọ̀ràn ọlọ́run tó ń ti ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh dutola street ọ̀fẹ́ rikmọ́ rosu olérè a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi olùfẹ́ ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí ti ẹlẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán bí o ṣe ń pinnu láti darapọ̀ mọ́nú èkéyìí ìsìn mo gbàdúrà pé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbé ayé rẹ̀ kò ní rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.